ó lè yẹ tí lè jẹ́ mùsùlùmí ká fẹ́ olùkọ́ yọ. òwà bẹ́ẹ̀ fà. ìrẹ́ ilé ni wọ́n fi lè wọ́n ẹ̀nà wà báyìí nà wọ́n. ó ní mùsùlùmí ṣe wá lè jẹ́ ní yẹ̀yẹ́ láyé. wà bẹ́ẹ̀ fà ẹ̀rọ bẹ́ẹ̀ fẹ̀rẹ̀ wọ́n lè wọ́n ẹ̀nà wà báyìí nà wọ́n. ti ẹ̀yin mùsùlùmí sẹ ẹka kùránì mọ ó yẹ àfa lẹ́nu ni o. ìdáàbò kàyọ̀dì láàárọ̀. ẹ̀ka lọ́nà àtọ́gà àfa àtọ́gà amina àfa wa hafizu ibrahim wàlíyí ọlọ́run. ó ní èyí ṣe táwọn mùsùlùmí. ọ̀tẹ́ ifá ìrùbá ńlọ rẹ̀ mọ́sílẹ̀ mọ́ náà ọ̀rọ̀ ìnáwó. ọ̀yà wòlíì ọ̀rọ̀ ọ̀yà lẹ́nu pé èèyàn ṣe pé ó ti kọ́lé pàtì tó ti ń jẹ́ mùsùlùmí. ọ̀tẹ́ ifá ìrùbá ńlọ rẹ̀ mọ́sílẹ̀ náà ọ̀rọ̀ ìnáwó. àfáà ní èyí ṣe. يذل المسلمون وبينهم المسلمين كسرون ججة وكيف يذل المسلمون وبينهم مسلمين يجاري الشتاء كتابك يتلاه lọ dídí kùránì àpò lé tó bá ò. àṣẹ iná. òye ka odidi kùránì ṣàdúrà. àṣẹ iná. ẹlòmíràn lè gbẹ ah, mo ti bá mi parí odidi kùránì mo ti parí gbogbo ẹ mo ti pẹrẹ ẹ kí lọ wá ilé yẹn. àṣẹ iná. kí ló dà kí ló kí ló wá fún ọ lẹ́yìn. wàhálà fúnra. àwọn àtọ́gà àbọ̀mọ̀ fáwọn èèyàn máa ka òdìdí pa á. fàákọ́rìtà ìdílá. àbá àtọ́gà láì jẹ́ òdì sọ́dọ̀ mi ẹ bá ń ka òdìdí pa á nì. Ese ẹ̀jẹ̀ nǹkan tó ń bá. Aṣọ iná. Wàkàyífà ìdánilmùsílìmùnà. Wàkàyífà ìdánilmùsílìmùnà wà bẹ́ẹ̀ náà di ìgbàlè sọ́dà àwọn ti bọ́ọ̀ parí ẹ̀. wọ́n ké fà ní bẹ́ẹ̀ ni mùsùlùmí mọ́ ọ̀nà wà báyìí náà rán. ọ̀dà òun pàpò funfun ọ̀dà àti lọ́wọ́ tẹ̀yẹ̀ yọ. ìgbà àbúkà ètò àjò yìí o àbá àtàwọn láti géètì àbá àtàwọn láti basọ̀run àbá àtàwọn láti wúrò kí ló wá tẹ̀lé ẹ̀yọ fún ẹ. ìdáàbòbò àyètò láàkó làyà mi wà ìṣẹ́ra mọ́. ẹ ti ń pa fún ọ lọ pa díẹ̀ lọ ń pẹran. àṣọ ìrìnà tó fi sùn òṣèré bẹ́ẹ̀. àṣọ ìrìnà. àfáà ni tọ́fà nù. àṣọ ìrìnà. lè bẹ̀lẹ̀ fún èèyàn kọ́ ọ̀rọ̀ ọmọ gbò. wà á kọ́ ọ̀la fún náà. àmọ́tẹ́ wọn já bẹ́ẹ̀ dùkú láti bẹ̀lẹ̀ fún náà ní bẹ́ẹ̀ tó ti dé bí láti dé bí lọ forí balẹ̀ fún gàgà. wà á gọ́rí kàdé lára. ẹ wá sọ iye mùsùlùmí tí wọ́n sọ fún pé kùrà ní láti yanjú ọ̀rọ̀ rẹ̀ tí ó sì gbà fún mi. àhàtàwọ̀tà àwọn bá sọ̀rọ̀ rẹ̀ nígbà máa wí pé lóòótọ́ náà lórí ọ̀rọ̀ yẹn wọ́n ti ké kùránì ṣùgbọ́n ha bí ọmọkùnrin ò tó ẹgbọ́ wí. ìrìnà màmá ńlá ọlọ́run mọ́jà ti dáadáa fún ọ̀bá wa ẹ̀mọ́ kú rere. wọ́n ní ọdún kan àwọn. ọ̀tún mọ́ náà rẹ̀ yìí náà ìdáàbùkà ìdílá àkùnlá lọ́mí wa yóò tẹ́lá mọ̀. ọlọ́run ti dára fún àbára ìmọ̀ máa gbóni. àmínà. wọ́n lọ́dún kan báyà wọn láwọn fẹ́ sílé àbí àwọn àtàfà àgbà láti ọ̀fà nígbà bàbá wa dé wọ́n ní bàbá wa pe àwọn pé mọ́lẹ̀ àbúbákìrì kí lọ fẹ́ kábọ̀ ọ̀sà wọ́n làwọn á ní àtà òdìdí kùránì táwọn parí òdìdí kùránì àtúndàdà láìlù à wọ́n làpá àgbà wa sọ fáwọn pé àbúbákàrì àṣọ ọ̀mọ kéwù ilé ìfòdìdì kùránì ṣe hmm. wọ́n èyí kà á wàláhì sàláhì túmọ̀bẹ̀lá ìlẹ̀bí olè tó bá wọn. so owó owó tó yẹ pé ibi tó wà kò jìnnà ó súnmọ́ ojú bí lọ. ìdárúdà ìdílé kó lè ọmọ ẹ̀rọ tó wọn. ọmọ ọjọ́ kẹjú kà fún ọ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kà fúránù intanẹti ni kẹ ká odidi kuraani fún o ní pé kẹ fi súnmọ́ lọ àìfi wowó ẹbárakàlá fi àìfi kẹrùgbẹ ọ̀rọ̀ lé mi tí mo tí mo ń ṣe lẹ́yìn ìgbà sakura a. bèrè ni orí. báwo ká ètò kò rí rárá ọmọ ẹ̀ wáyé. agbowó dáadáa oníkúrẹ́ àná wọ́n ti fájú lọ́wọ́ ìlú àlùjáde náà àdébìnrin kúránì tẹ̀ ń bá ń ké ẹ má ti wá nkẹkẹ jàlìjẹ́nà lọ kúránì tóbi kọjá afẹ́fẹ́ torí ọ̀fẹ́ ra torí ọ̀fẹ́ fẹ́lẹ́ náà ló fi ara kéde kúránì wàláì kò lè gbà. ọ̀kẹ́ ìfàyídá ń lè rẹ̀ mọ́sílẹ̀mọ́ náà wá báyìí náà ṣé ọ̀yá jẹ́mọ́ lẹ́nu tí mo wí. ìdá àbúkà ìtìlá kọ́lẹ̀ rẹ̀ wáyé tẹ́ kò tó lè tó bá wọn. kò lè tó lè kí táàbù kan ti lọ. kó rí ẹ̀yà wà ló tẹ́ mọ́. ẹ̀rọ mùdírù tún gbé dé yìí. ìta àbúgbà yìí ti lọ. kó rí ẹ̀yà wà ló tẹ́ mọ́. ẹ tẹ̀lé ẹ mú sàlóògùn ọ̀làhìlà azeem ẹ wẹ́sẹ̀ àníjọ́ tẹ́ ti ń gbọ́ òkè. ìdáàbò kàlùkù láti lọ rí. kó rí àwọn àmì ìwà yóò parí kùránì bíi mẹ́ta nú àwẹ̀ odidi gbogbo àwọn ọmọ wò gbogbo àwọn tó pé lẹ́sìn. ọ̀nà àtàkì bìrì

owó báyìí Allah tó o bá wí sí tó fi sínú pọ́ọ̀sì owó ọ̀gbọ́dọ̀ tán nu pọ́ọ̀sì mọ́. àṣà iná wà kọ́ lọ́fún èyí táwọn ọ̀dà èmi ń ná sọ èmi ń sọ bẹ́ẹ̀ láti ninety five. bàbá bẹ́ẹ̀ láti nineteen ninety five wàlláhi azim. Bẹ̀rẹ̀ àtẹ́bẹ̀ ìlú ọlọ́run ọ̀ṣọ́ iná iná. Àfáà náà pé mẹ́jẹ̀mú fún kúrá. Wàhálà aláfún náà. Ṣé bí kúrá ni wọ́n ké fún ọ̀dọ́ àdójú lọ́wọ́ ìwé odò? Fàákọ́bí. ní wọ́n ti ti kápá. ẹ̀jẹ̀ ń forí kó. ẹ̀jẹ̀ ń forí kó gbẹ. wàá ta ó dà sí ìrìnàlú yóò màmá ìlà ìfẹ̀lẹ́ wọn. wàá ta mo tàbí ìrìnàlú yóò màmá ìlà ìfẹ̀lẹ́ wọn. inú wájà tó sápẹ́rẹ́ ṣé dúpọ̀ àná wọn ti fọ wọ́n ti pé àlùfọ́ tán àwọn afọ́nsá àdúrà fọ́ ọlọ́run jẹ rọ́ọ̀mù ọlọ́run jẹ lálùbáríkà mọ́kì nǹkan mọ́kì fọ́ mọ́kì fọ́ àbá ṣé Otúndélé ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ àwọn ẹ̀yà rẹ̀ ṣòmọ̀nìgà, tàpá jórí àtẹ̀dẹ̀jọ́ kan á ti fún jòrò òrò ọ̀gá lantá tó o ti dé kó a nìṣẹ́ gbẹ̀rẹ̀ ya sọ fún mi yá o. ọ̀kẹ́ ìfẹ́ ìdàlẹ́ mùsùlùmí ìdá ọba ìnà rẹ̀. ó gbé àṣẹmọ̀ pé ayé ayé ò rí bẹ́ẹ̀. àràgbélayé àràgbélayé báyé bá jára dé. ṣé àrùn wọn dá. ọ̀kẹ́ ìfẹ́ ìdàlẹ́ mùsùlùmí ìdá ọba ìnà rẹ̀. kìtà àbúkà ìtìlá kó ń lọ lọ́nà. يتلى كتابك يتلى كل يوم ويتلى إن شاء الله كنت بقيت أنت لترى إياك نعبد والله èmi náà nù ọlọ́run náà nù ká ní ọ̀sọ̀ mi bó ṣe wà lẹ́nu èmi tó gòsè odò tàbárò tó yí irọ́ ni. àtàní tí ń yẹ àtàní tí ń ṣe ẹ mẹjọ kó báyìí. èmi náà nù ọlọ́run náà nù tó bá yẹ kó ọ̀tọ̀ ni tí mo ń sọ fún yín ní gbangba ọ̀tọ̀ ni tí mo ń ṣe ń kọ̀. ẹ pé mẹ́jẹ̀mú ni. àṣà iná. àwọn fowó ṣe odidi tó ńláńlá báyìí. àbí ìdáyà dé a níwọ̀ ọlọ́ọ̀ ìwọ oṣù yìí ni ọmọ àlè ni wà nílò akọ̀yìn sí akọjú sọba tó dá wà là bó o lè ṣe ọ̀rọ̀ fún ọ bó o lè ṣe. àṣà náà. ọ̀n jáde lóru. وخالقنا وما بويس وعبدت عدلا sì pọ̀ fésù ọlọ́run àjọ wàdúrà ọlọ́run ní dáhùn. wàá kẹ́múta sí ìnáni lọ́wọ́n máa ń lọ ìfẹ̀yà ẹ̀hà wọn. ẹ gbọ́dọ̀ tẹ́ bá lè pé mọ́jẹ̀mú rẹ̀ mọ́jẹ̀mú ọkọ̀ náà nǹkan tá à ń sọ fún kọ́ ni pé o nǹkan tá à ń sọ kọ́ ọba tó ànábì mọ̀ pé ọlọ́run dá ayé ànábì ti gbẹ́sìn débi kan báyìí rí sallallahu alaihi wasallam sànábì sọ̀kalẹ̀ lórí ẹṣin tó sì wọlé bàbá ànábì ó fi jáde ẹṣin sì ti kú ànábì wa ní àlà ayé nà hàk òótọ́ la ayé ń bẹ ẹ ṣùgbọ́n ayé ń bẹ sábàá wọn sábàá ayé wa kakúránù ni àṣàyìn náà. àṣàyìnà àfàlà sẹlọ ni. wàhọ́ aláfúnná àfàlà yapa. fàákọ́bítà àdìlá. fàákọ́bítà àdìlá. àfà ọlọ́run náà wá ọlọ́run náà wá ní ọjà ẹ̀yìn nu ẹ̀yìn فيرحمون وحكمت في نار اليوم من لا سيرحمون انت ما wa lọ fà ọ́ lé àwọn tó jẹ́ pé bí ẹ bá fún ọ ládìí ẹ̀sìn ó sì gbòdì èèyàn lọ́rẹ̀. ẹ làwọn ìyá rẹ òṣèlú gan-an wọ́n pẹ̀tọ̀ àwọn dé o májẹ̀mú májẹ̀mú májẹ̀mú o. mẹjẹ mọ fún bàbá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbádùn wọn àbẹ̀rẹ̀ mẹjẹ. ọ̀rẹ́ nǹka ẹ̀dẹ̀lárí ju ìlú kọ́ ọ̀rọ̀ bì wọ́n ní ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa. àlùyá mi là mẹ́lá ṣọ́ ẹ̀dẹ̀ á. iṣẹ́ rẹ̀ ni wọ́n máa ṣe. wàhálà mi ṣe bí ra ẹ̀dẹ̀ bì yára sọ̀yàn dọ̀tọ̀ ọlọ́ọ̀bí ẹbọ òsì ẹsẹ̀ gbogbo àlà máa ṣẹ̀. ọmọ kàdà yọrù jù lẹ́kọ́ ara bìí. ẹsẹ̀ a máa jẹ́ àdúrà lọ àmọ́ kò le tó ẹbọ. فليعمل عملا صالحا ọlọ́run ti bá a palẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ máa ń tẹ̀tẹ́lẹ̀ ó ti mọ̀ pa á máa sìn ó pe ara ẹ̀ lálàbẹ̀rẹ̀ فليعمل عملا صالحا Àwọn olùdójà bìkan, ọwọ́ ni mọ́ńtà nà yẹrìjú lè kọ́ àrọ́bì. Ọmọ ńta nà yẹrìjú lè kọ́ àrọ́bì. Ẹlẹ́lẹ́ tó bá fẹ́ máa ṣàdúrà tó fẹ́ kọ́ máa ṣe. Ọmọ ńta nà yẹrìjú lè kọ́ àrọ́bì ọlọ́run ẹni tó bá fẹ́ káwọn máa dá sọ̀rọ̀ òun àtọ̀sán àtòru àti gbangba àti kọ̀rọ̀. wàlíyá àmàlà àmàlà sọ̀rọ̀ ha. iṣẹ́ rẹ̀ ni ọwọ́ bó ṣe máa ṣe. wàlá ìṣirí bí ìbá bẹ̀rẹ̀ rántí àhàdà. ọwọ́ gbọ́dọ̀ ṣẹ́bọ̀ ẹgbọ́ ẹgbọ́dọ̀ ṣe kìnnì. ṣẹ́bọ̀ tọ́ba dẹ́kun ní ìṣèjọba ní ẹ̀yọ́ jáde ó dòdó ẹ̀yọ́ àbọ̀ òníjó a ah, yóò pé aa ah, ẹyọ onílẹ̀ yọ fẹ́ jáde bàbá dé kò ní sìn ó jojú ẹyọ ní bá gbé kó ní sìn ní alápáńsápá olóòlù ẹ̀wọ́ tó ní àtìdí ẹlẹ́gẹ̀ẹ́ àtìpàkọ́ ẹ̀ṣẹ̀ yóò ti pàkó síwájú òun o. gbọ́dọ̀ òun kò dùn àbó o lè sọ fún wa wípé o ti bá ìsìláàmù rẹ débi pé bóyá babaláwo ni àbí pásítọ̀ ní sọ fún ọ pé a ah, nǹkan báyìí ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ kò sì má bẹ̀rù ṣé ìsìláàmù rẹ ti débẹ̀ ṣé ìsìláàmù rẹ ti débẹ̀ ìwọ náà béèrè lọ́wọ́ rẹ ṣé ìsìláàmù rẹ ti débẹ̀ ṣé ìsìláàmù rẹ ti débẹ̀ ṣé o ti nígbàgbọ́ nu pé àánú débẹ̀ ṣé mi ni actor kọ́ àmọ́ pé actor ti wá tí ó jẹ. ìwé aṣọ mẹ́ta bá ń rán yìí. àwọn kan wá àdúgbò ní òní. nẹ́ẹ̀bá tó wọ́n ju ilé wa mọ̀. nẹ́ẹ̀bá mú kòtìkòtì. àtàwọn ará àdúgbò wa ló lọ tó bá wọn. ló lọ nẹ́ẹ̀bá ti dàwùjọ fún wọn. àpòjọ ọjọ́ ń kó lọ́ba yìí ó sì kó sì kàn. gbogbo ń lé àwọn bàbá yìí. ẹ bá gùn tẹ̀ ní ṣé ìsìláàmù rẹ ti débi ẹ̀yin ìyá wa ṣé ìsìláàmù yín ṣé lọ́kàn ara yín ṣé ọkàn yín gbà wípé kùránì lè tán ó lè tẹ̀sẹ̀ yín sọ́kàn yín sọ bẹ́ẹ̀ fún yín pé kùránì lè tán òsì ti bẹ lára yín sọ́kàn yín sọ fún yín pé kùránì lè sọ ìpayà yín ó lè sọ di fọkànbalẹ̀ sọ́kàn yín sọ fún yín pé ẹ̀rù ti ń bà yín ha ha kùránì lè ó lè fi lọ́kànbalẹ̀ sọ́kàn yín gbà bẹ́ẹ̀ sọ́kàn yín sọ fún yín gbójú ẹ̀sìn yín tó sùn kùránì lè mẹ́jọ ọ̀rọ̀. ṣé ṣe ìgbà gbogbo ẹni bàbá wa náà ṣe ìgbà bẹ́ẹ̀ ṣé ẹni rò ṣé ẹni rò pé ṣe pé akínníjà ní ṣe tí èṣe yìí ni sọ́kàn yín gbà bẹ́ẹ̀ ẹni má bọ́ ṣáàdìdì kùránì ṣé orídìí kùránì jẹ́ ọba ọ̀tà náà jẹ́ ní ní ọba bẹ́ẹ̀ rẹ̀ yára ọ̀rọ̀ ajé wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ẹ̀ bẹ́ẹ̀ lórí ni o. wọ́n bá ṣàkùn àti wọ́n bá kọ́ nínú ìgbò àti wọ́n wà bẹ̀rẹ̀ rẹ lórí. láìsí ògún. ṣé ìsìláàmù náà ni. ìsìláàmù kọ́ ọ. àsọyìnà àsọyìnà. àfáà ni tí ọjà ló ọgbà mọ ni pé àsọyìnà. àsọyìnà. àdìjẹ́ èèwò. wà kọ́ lọ́kùnrin. wọ́n ní kí wọ́n fẹ́ ṣàdúrà kan kọ́ wá kọ́ da nǹkan kan sẹ́nu. sọ sọ ọwọ sọlọ lónìí sátàsí ọmọ lónìí hmm. ẹni òfin kankan pamọ́ sẹ́nu ọmọ wa wù ọmọ wa ṣàdúrà. aṣọ ìhìnà ọlọ́wọ́ o òjì fún òdì dèdè yìí náà. tí nu a sọ pé nǹkan báyìí nǹkan báyìí nìkan pẹ̀lú yóò sì kú bẹ̀ ìṣáàlá bàbá kó bàbá dọ́dọ̀ ara wọn pé kí ni àfa wí fọ kí ni màmú wí fọ àfa àti ọmọ tí ń ṣe wọn ní àfa àti ọmọ tí ń ṣe lọ́lọ́wọ́ ṣe náà lọ́lọ́wọ́ ṣe pẹ̀lú kí ní kàdé àti tó lè fún mi àbí àtúnṣárí sẹ́ẹ̀rí pé kò gbà fọ́lọ́ wọn ṣe àbí ní odò kò gbà fọ́lọ́ wọn ṣe ibẹ̀ àwọn àfa àwọn gbọ́n tiwọn àwọn yà kó fọ́lọ́ wọn gbogbo táwọn bá ń fún ìwọ̀n àwọn èyí lò ó fáwọn ní oje sí fún òun dúdú fún èyí lò ó nígbà wọn ti mọ̀ pé ẹ̀ nígbàgbọ́ ẹ̀ nígbàgbọ́ tí pọ́pọ̀ mú láàárọ̀ pẹ̀lú tí lo lọ́sàn-án tí èsì ní ìrọ̀lágbó kan. tó bá tẹ̀ sí wàá lò bẹ́ẹ̀ náà fọ́ọ̀bù ìbò mi. tó tọ́ka rẹ̀ sì sọ fún ọ pé ìwọ kìíní yìí sábàbí ni ó ọ lágbára kankan o ìjọ tó o bá lò ìjọ tó o bá rántí lò tó o ní pé yéé hmm. ṣe gbà tó o bò ṣe o ti dọ́jà tán wọ́n ní yéé hmm. wọ́n ní kí ló dé wọ́n pariwo bí ìgbọ́mọ́ kúlọ̀ rẹ hmm. kí ló ṣe lórí èlò kìíní ìṣá o ti mọ́kàn kúrò lọ́dọ̀ ọlọ́run o ti fọkàn sọ́dọ̀ rẹ̀ òfun ni ìjọ kejì ọjà. ntọ́ yẹ kó ntí ọ̀ yẹ kó o ṣe tọ́ yẹ kó o pariwo kó o pé kí ló ṣe ọ́ kó o bú ẹ kó o fi ìrìn tí ṣàdúrà láàárọ̀ yẹ ìrìn ìrìn tí ṣàdúrà láàárọ̀ ẹ̀yìn tí ìkírun mi. ọ̀rọ̀ ti ọlọ́run ọ̀rọ̀ ti ọlọ́run. ọkàn ò sí mi èyí ò jẹ́ pariwo mi èyí ò kó pé yéèrè àkọ́kọ́ kí ló lè ṣe àlájì ìṣàdúà ìwé ti ṣàdúà kí n tó jáde àwọn tó wájá pé kíní tọ̀ ń lò lò ó pè kíì ó ti dájà tó ń padà bọ̀ nílé ó ti mọ́kà kúrò lọ àfáyé náà àfáyé náà ẹ bá wá ka gbogbo kùránì ayé ìfọ̀ kò nígbà àfáyé náà ìwọ́n tó ti mọ́kà kúrò lọ́dọ̀ ọlọ́run wàhálà fún náà. orí ààrẹ kí ló lò nígbà délé ayé lè ṣe gbogbo ara rẹ wá jẹ́ kìkì gbẹrẹ nígbà tó wà nù ìyá rẹ ta ló sí gbẹrẹ fún ọ kí lọ sí lọ. ta fún ọ. kí lọ sí. kó gbogbo wa yányán ni lọmọ àmọ́ bàbá ju lè kọ́ wàlá ẹ̀wù wàlá ṣe rẹ̀ wàlá ṣírkù Ebo Ebo ẹbọ ó yìí bíọ́ pé irú òtà àwọn náà ń ṣe ìyá rẹ̀ kó náà kóògùn fún pé lọ bọ́ kó o sì bọ́ lọ tó wẹ̀wẹ̀ wàláì ó ti kó mùsùlùmí ti kó mùsùlùmí wọn bá kó gbogbo kùránì ìbàdàn gbogbo kùránì èkó gbogbo ìlọrin gbogbo gbogbo madina ọ ti ọgbà inú ọmọ pẹ̀lú ikún láíláí ọ̀kàrẹ́ ọgbà ò lè ṣe ẹ̀ mẹ́jẹ̀mọ́ ẹ̀yọ̀ kátàdúrà nínú tó ẹ̀sẹ̀ ní àdúrà lọ lóòótọ́ á ṣùgbọ́n ọlọ́run láàánú jù bẹ́ẹ̀ ọlọ́run láàánú jù bẹ́ẹ̀ lọ àánú ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kódà kódà yìí ṣàdúrà nítorí pé ìṣòro ò bá kí ìṣòro wá ntọ́nà wọn sọ ni pé ọwọ́ ọkọ ojú ẹ̀ tó mọ̀ pé ṣòro tó dé ọmọ pé mi náà mo lè lọ́ọ́ bẹ̀rẹ̀ tún ṣàdúrà ó yẹ ṣe tẹ́lẹ̀ mo gbà á wọlé. ẹgbẹ́sẹ̀ àgbẹ̀yọ̀ àsọyìnbá àsọyìnbá. etí bọ́fẹ́ èrè tí bọ́fẹ́ kálukú wọ́n jẹ lọ́dún yìí pé kálọ̀ mọ́kà kò gbogbo tí ì bá ti sọ lọ. mo sọ fún yín débi pé fọ́dà ẹbí yẹn ọgbọ́dọ̀ lọ bíi pé ẹ orí ti ń fọ mi ẹ bá ń paracetamol tó o bá ti lè tó o bá ti lè rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé paracetamol ni ọkàn rẹ ń sọ pé yóò ṣe tó o mọ̀ pé sábàbí ni pẹ̀lú òkú ọlọ́run kílẹ̀ wàá lò ká pẹ̀lú òkú ọlọ́run tí máa ti lo paracetamol ní o ti sọ pé pẹ̀lú òkú ọlọ́run tí máa ti lo paracetamol ní ṣìyàn síbẹ̀ ẹni báwo jẹ́ ń ṣe paracetamol tẹ́ ń ṣe káfíńnà tẹ́ ń ṣe panadol náà àwọn náà sọ̀rọ̀ yìí máa ń lè fún yìí wọ́n ní tó ọba ti lò lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ọba ti lọ lọ ṣe kéde lọ rí dókítà ṣé mo sọ fún ọkọ lágbára ni. àṣà ńlá ẹ má sì wá gbọ́ o hmm. tó o ní ájò tá à ń sọ. tẹ́mi rẹ bá le tẹ́mi rẹ bá le ṣùgbọ́n ṣòro tẹ́mi rẹ bá le àpòmọ́tò náà yányán tó o lè ṣe bí èèyàn méjì kẹ́tẹ́ mo fẹ́ sọ òkúta dúdú alhajarul aswad tó wà ní maka tá a máa kí sí yẹn ọlọ́run jẹ gbogbo yín náà ò lè débẹ̀. ó sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ déyìn orí bẹ̀ dé ẹ̀mẹ́ta báyìí ló kù díẹ̀ kí n débẹ̀ báyìí mo sì tún bára mi lẹ́yìn wọ́n náà ìyá àzì ìsìdìhámù pọ̀ ẹ̀jẹ̀ abẹ́lóhùn dáadáa. mẹ́wàá tí ramadan kú yẹ mọ́ sùn mọ́ kálukú yẹ wá fi bẹ́ẹ̀ lọ́hùn pé yín náà fẹ́ lọ ẹ fẹ́ lọ fojú kalẹ̀ ọlọ́run. mashallah. gbogbo ti fún ọ láyé tó bá ti dé máta àwọn òsì jẹ́nu iṣẹ́ rẹ̀ gbogbo lọ London a lọ Amẹ́ríkà máa sáré ẹ kọ́kọ́ sáré pé bẹ́ẹ̀ sì lè lọ ẹ kọ́kọ́ sáré mo wà náà báyìí pé ká àwọn èèyàn sì pè láti nàìjíríà báyìí báyìí tẹ́lẹ̀ mo ní ní ìṣe náà ló sì yanjú ibi tí mo wà yìí kò sáàbù kò sáàkèjì ń bẹ̀ nígbà wà pé kiri bẹ́ẹ̀ ọlọ́run súnmọ́ wa púpọ̀ àwa là ń tira wa jìnà sọ́nà òkúta dúdú yẹn ló fi jẹ́ pé ń tọ́ ara. ara tó tó ṣe pépé kí òfin lọ mọ́kà bí mo ṣe jẹ́ bí mo ṣe jẹ́ dédé ọlọ́run yìí ẹ̀mẹ́ta báyìí lókùn díẹ̀ sí máa ti fẹ́ dédé rẹ̀ báyìí èmi ni òun ni yìí ti tún bára mi lẹ́yìn èyí ti pé nǹkan kan ní bí ẹ̀ padà sẹ́yìn o èrò ti pọ̀ jù bí àwọn èèyàn máa fà ẹlẹ́kẹrin ah, ẹlẹ́kẹrin mi náà máa fi tàpá ń àwọn ti tàpáńdò sí o tọ́wọ́ ti tàpáńdò sí o lè débẹ̀ wàláì àwọn èèyàn máa náwó sí lọ́ọ̀kọ́ bá èmi kọ́ ń débẹ̀ ànábì kì í ṣe mú kì í ṣe mí náà wá ti tàpáńdò sílẹ̀ kẹrin wọn àna ṣàkàtà yányá láì wọ́n máa kó ìpáàbò wàláì bó ti jẹ́ mo wí wo gbogbo àwọn bàbá jẹ́ ti lọ mọ́kà mà lọ́mọdé ọba jẹ́ máa lọ bàbá ìmọ̀mù ti lọ mọ́kà bàbá baálẹ̀ ti lọ mọ́kà láàdì bàbá wa sódé wọn ti lọ mọ́kà ọlọ́run jẹ́ wọn tó lọ mí. àmínà ọrọ̀rùn láti débẹ̀ nínú àwọn ti tàkàndò sí mo sì mọ tàkàndò dáradára bá nà sàkáláyì wọn rí mọ́lẹ̀ wọn kó pàábọ̀ mo ní kò sí nǹkan kan ẹ máa kó bo. dábàá ọ̀rọ̀ ayé nìkan lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọmọ àtẹ̀jẹ̀ o sì ní rẹ̀ tó ọ́ lè kẹ́rẹ́ kí ẹ ti pé màmá o èyí á máa wà báyìí.

ọ̀rọ̀ ẹ̀gùn ní mẹ́nàná àwọn adébẹ̀ àwọn akíṣe máa sọrú jíṣẹ́ ìdá òmòrù sọ fún mo mọ̀ kó kúta ní ọrùn kò lè fara ní kò sí lè ṣe oore fún mi ìbá mi bá mẹ́ta ìṣe rẹ̀ mi náà bá ti kú ṣe sóore gbígbẹ̀ ṣáájú jẹ́ ti fún ọ ṣé lúbúrúbú ojú ọ lọ mo mọ̀ pé kú ní ọ tó o lè wí bẹ́ẹ̀ tó o bá ti lè wí bẹ́ẹ̀ máa lò tọ́kàn rẹ bá gbà bẹ́ẹ̀ owó lè sọ bẹ́ẹ̀ fún tẹ́lẹ̀ bá mú oògùn lọ báyìí tí a bá sọ fún pé kò gbọdọ̀ kalẹ̀ tó bá gbé kùránì lọ tó bá mú oògùn lọ tí méjèèjì bá fẹ́ jábọ́ ọtẹ lọ́rùn kí kùránì ọ̀ jábọ́ ju kẹ́bù ọ́ jábọ́ lọ. bàbá ní ògbọdọ̀ kalẹ̀ bàbá rẹ̀ olú ní ògbọdọ̀ kalẹ̀. gbogbo jẹ́bi jẹ́bi ló ti wá sílẹ̀ ó ti wá tọ́kàn rẹ bá ti sọ pé mo olúmíró ojú ọlọ́run nìyẹn mo mọ̀ pé ah, mo kókó ń dán papọ̀ tó di ọ̀nà ìṣá nìyẹn wà láì wò lè ṣe tí mo fẹ́. lọ́mọ yẹn sílẹ̀ lẹ́. ọlọ́run ọba mi ló lè ṣe tí mo fẹ́ látàlú ọbẹ̀ ọba dàjẹ́ tọ́kàn rẹ á di bàbẹ́ ọ̀ lè sọ bẹ́ẹ̀. ó bò gbogbo ló lò ní. láàárọ̀ yóò lò ó bá yàmọ̀ sí kànákànná ilẹ̀ wa dàbí ẹ pé ọgbà mọ́ olóṣojú àwọn èèyàn wà á rí kókó àwọn èèyàn wà á rí tẹ́tẹ̀ sí lójú rẹ̀ ìdífà ohun ti gbọ́ ògógóró sí nínú ìnùnú wọ́n torí kó lè bá a tà wọ́n náà bá gbọ́ ògógóró sí nílẹ̀ àárọ̀ kùtùkùtù. olè rí mọ́tò tí mo fún ẹ̀yìn ọ̀kadà ẹ̀ parapọ̀ ọ̀hún. ọmọ máa ṣàṣe títì bá di lálẹ́ lọ lọ tí mọ́tò bá ń bọ̀ sọ́tàn náà hmm. ẹ̀yin ọ̀kadà méjèèjì ẹ parapọ̀ òun wọ́n bà ní yóò òun wọ́n bà ní yóò sọ́kadà ni àbí iná mọ́tò. ọba sì rí dágbé dúdú náà bìsìmí là ẹ̀. àbátúrú bòrè àkà ẹ dákun jẹ̀mọ́ n tà ń sọ fúnra wa O ní pé gbogbo nǹkan wọ̀nyí sábàbí ni ọba tágbára ń bẹ lọ́wọ́ rẹ̀ gan-an tó lè ṣe Allah tí májẹ̀mú bá ti wá pé gbogbo tó fẹ́ dà ìyá kaná pé wa ìyá kaná sáré mu títọ́ kọ́dà kí èso dìbí fájà ẹgbẹ́sẹ̀ yọ̀ọ́ kí èso gíní èso dìbí fájà ìyá kaná abúlé wa ìyá kaná sáré mu nìkan náà ni tọba fẹ́ máa dábí ẹ̀dùn tó fẹ́ máa rọ̀ bí òwe àbáwọ̀ bá ti dọ́dọ̀ àwọn àwọn èèyàn rẹ̀ nísìnyí láti sọ fún ọ pé àwọn afáwọn ọmọ nìkan máa sàyà kan abúlé kan sáwọn ni a ẹni àtọ̀sí mo ti ń ka yà á sí làwà ni o gbọ̀ndẹ́ sọ fún ọ ọkàn ẹni sì gbà bẹ́ẹ̀. ọmọ nǹkan ni yẹri tí ó lè kọ́ ọ̀rọ̀ bì. فمن كان يرجو لقاء ربه ní àgbà ní ìwọ̀tọ̀ ọba mọ̀ pé ọfẹ kọ wà báyìí kọlọ wọn wà báyìí kọlọ wọn máa dá sọ̀rọ̀ rẹ̀ gbogbo gbà. báyìí yá amẹ́lì amẹ́lá ṣàlẹ̀ ha. ayé àti àyè mo fẹ́ ti gba májẹ̀mú fún yín tẹ́ bá ti lè gba májẹ̀mú tẹ tẹ tẹ tẹ gbọ́ yìí kò sádùn àtẹ ṣe tọ́lọ̀ wò nígbà. fàmà nǹkan ẹ̀yà ìjú ẹ̀dẹ̀kọ́. ní suratul káfí ó ní ìwọ́tọ̀ ọba sọ́kọ̀ lọ́wọ́ máa dá sọ̀rọ̀ rẹ̀. àmọ́ ká ẹ̀nà yá ìjú rẹ̀ kọ́ ara bìí. ó búra pẹ̀lú ọlọ́run lọ́dún kan wọ́n ṣe àgádágodo kan èèyàn máa dààmú tí èèyàn bá fẹ́ sóògùn sórí tá a bá pa gbogbo iṣẹ́ nǹkan tán ibi tá a bá ti ń jó báyìí. ana ṣoògùn díẹ̀ sá ibi tá a bá ti ń jó báyìí tó ń kó náà ma lọ ọ a ma lọ sódò ọlọ lè máa fẹnu bomi lódò ọwọ́ a gbọdọ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ tú dànù kò gbọ́dọ̀ gbé mi déédé ìdí ọwọ́ ma tu si ọ ma tu si ó tún ma lọ ọmọ àlọ́ lè tú sí i. kọ́ máa lọ kọ́ máa lọ lè tú sí i bàbá wa parí ẹ̀dá bó ṣe jẹ́ mo ń wí fún yín o ọkàn rẹ̀ ọba máa gbà pé bẹ́ẹ̀ ni tí mo fẹ́ gbà lọ́rọ̀ rẹ tí mo fi ń sọ bẹ́ẹ̀ wàláì bó ṣe jẹ́ mo sì ń wí fún yín pé àìtí ìtọ́ ọlọ́run wò ló jẹ́ ẹ̀mọ̀ kó dùn ọlọ́run dùn pọ̀ ẹ̀gbọ́n sẹ́ àwọn àìtí ìtọ́ ọlọ́run wò tọ́ ọba lẹ́pọ̀ mọ́ ọlọ́run tó rù mọ́ ọlọ́run bàbá wa parí ẹ̀ tán ọmọ wa pé ah, ọlọ́run kò forí jìn wá o ọlọ́run kò forí jìn wá o ọmọ pé ìgbàgbé sájà ajá ọ̀dàgbó sọ pé kò tí ì sin tó burú bí èyí o síbẹ̀ ẹranko lajá ìgbàgbé sẹ́sìn ẹ̀sìn ọ̀kọ́là ìgbà pé sọlọ àwọn Olódùmarè oh. ọ̀làṣẹ pẹ́pẹ́ yẹ tọ́lọ́ sì sọ lálùkùránì pé ìgbàgbé ò lè ṣeun láéláé ògùn wa sọ fún wa pé ìgbàgbé sọlọ wàlá ilẹ̀ àzì ẹ̀rí tó rè lògùn. ọlọ́run sọ ní súrà tó tọ́ ha. Hmm. gbogbo nǹkan tí mò ń sọ yẹn lọ́mọ àwọn afa o bá máa ń bẹ láyé gbogbo wọn bẹ láyé ọlọ́run ní jíjẹ wọn ti kú. ẹ lọ bẹ̀lú àwọn afa pé sọ́lọ́ máa ń gbàgbé nǹkan. ọlọ́run ni ó wà lọ́dọ̀ ọlọ́run fi kìtàbì wà ọlọ́run ni wà ọlọ́run ni ohun Sebi bí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ tọ́lọ́run ọ̀la ṣé bí ní fi lè wẹ odò adìẹ ò lè wẹ odò ṣé bí ìyẹ́ ti mẹ lára pẹ́pẹ́yẹ náà ní mẹ lára adìẹ ṣùgbọ́n ẹsẹ̀ pẹ́pẹ́yẹ yẹn sẹ́ni pé ọ̀dà bíi kìnnìkà ti máa wà omi bí òbèlè tẹ́ bá sọ pẹ́pẹ́yẹ sínú òkun yóò sì wẹ òkun já tẹ́ bá sì sọ adìẹ sínú omi báàbù yóò kù ìyẹ́ ní ti ń bẹ lára pẹ́pẹ́yẹ ní ń adìẹ àìláìsẹ pẹ́pẹ́yẹ ọlọ́run máa mọ̀ kí ilẹ̀ fún kó lè wúlò fún ni ògùn wa sọ fún wa pé gbàgbé sí ọlọ́run Elédùmarè kò lẹ́sẹ̀ pẹ́pẹ́yẹ. ẹ̀rẹ́ ìwò gan sáyẹn rẹ̀ á wà sí báyìí àfikà nǹkan wò díẹ̀ o ní pé bẹ́ẹ̀ bá ń tó bá ń gòkè tí ń larí mẹ́lẹ̀ á kàn máa wo nísìnyí níta ìlú dẹ́wò bá parí ẹ̀ta bá parí ẹ̀ta bá ṣe pé kí ni á tó ìtàn bá dẹ̀ la dúpọ́ńtọ́ lọ ọmọ sàfihàn jí gbogbo wa ẹni ẹ̀jẹ̀ túbá tọ̀hún ranjú tọ̀hún tọ̀hún tọ̀hún àbúkọ túbá sọ́gbọ́ tó ti túbá wàláhì wàláhì wàláhì ọlọ́run ní jáde tí ó dojú wàhálà kọ́ wá. àárín náà ẹ̀ẹ́dùn tọ́lọ̀ dáadáa méje sọ àwọn táwọn ti ṣe fún ìgbà yìí ọlọ́run wá ní wàmú nkánà yẹ fọmú nkánà yẹ ju lukọ arúgbó. bàbá nkánà yẹ ju lukọ arúgbó. ọlọ́run lẹ́nu tó bá fẹ́ kó wọ́n máa sọ̀rọ̀ kó máa ṣe. bàbá nkánà yẹ ju lukọ arúgbó. ọlọ́run lẹ́nu tó bá jẹ́ pé yọ pé ọlọ́run.

ewé ni ọ̀wà orí pípọ̀ wọn sá lọ rárá rárá bó sá sọ fún ọlọ́run eré pípọ̀ yóò máa lọ ọlọ́run ya ṣé bí wọ́n nípa ọgbà ewé olù èmi náà mọ èmi ni mo sì ní mi àti ẹ̀mí sì ń bẹ lára rẹ̀ lò ọlọ́run ń lò ní sábàbí òun kí ó ṣe nǹkan ò ní lò ní sábàbí ní sábàbí ẹ máa gbọ́ o torí táwọn olóògùn máa fi ibi tí a máa anti ninety degree tí a máa pa ń sínú òótọ́ ni musa ní ilé ọmọ musa bá lò orí fífọ́ bá lọ báyà lẹ́yìn ọ̀sẹ̀ kan orí fífọ́ bá tún dé hàn musa kà lọ bí ewé síléètì ni bàbá jà ní bá lò orí fífọ́ àlá musa wà ní wọ́n lọ nítorí ní ìta lo ewé yìí orí fífọ́ lọ alólólólóló ni a ti fẹ́ jẹ gbogbo ewé tán kọ́ lọ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni òní. ọlọ́njẹ́ òní torí pé mo lọ́wọ́ sí kò lọ lónìí torí pé ó ti rò pé ewé mi ń ṣe nǹkan ó wulẹ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ibi ewé tààrà. sọ́kàn tiẹ̀ ṣé tọ́ba dé bi ewé bi ewé náà fẹ́ sọ ọ̀dọ̀ ọlọ́ọ̀lọ́kàn rẹ máa lọ ebi ń tọ́ máa wí ni fẹ́ kọ sínú àkáǹtì ọkọ̀ àwúrí tó dájú àwúrí tó ṣe kí ni tó dájú dájú wọ́n pè tá a bá ti ṣe kílè fún ọ. Ah. ó ní lówó ìrẹ́ ni àti ọ̀bá lò ọwọ́ ẹ̀bá lò lọ́dún. ó ní àgbogbo jàmá ẹ̀já pa ọkàn wa kò sọ́dọ̀ ọlọ́run. ìyá kaná àbúdó wọ́n ìyá kaná sàáyìn tí ara rẹ̀ náà lẹ́ẹ̀tì di gbogbo ní tẹ̀sẹ̀ dà ńlá bí kò ṣe ń ka alákàtúnkà wọn àwọn àfa wa táwọn bàbá ìmọ̀ bá ń gbọ́nu lé wọn máa wò pé ah, ta ni mi báńkì ọlọ́run báyìí wàláì bó ti jẹ́ mo ìyá kana abudu. ìyá jàmbó ti túmọ̀ rẹ̀ fún yín hmm. insha Allah ní túmọ̀ rẹ̀ fún yín lọ́la hmm, insha Allah tó o bá ti lè wí ìyá kana abudu wa ìyá kana sáyẹn o ti wọ báńkì ọlọ́run.

ọ̀tá ń dirẹ̀ kó o ní ten thousand lọ kó o ten thousand. tábì ah, o. bàbá mi máa lọ kútọ náà máa bọ̀. ọlọ́jà máa lọ la kókó gbogbo owó tó fi ń tajà kó wá pé orí ẹ wú ah! Ah! orí mi wú owó tó fi ń tajà yìí yìí ti nà sá lónìí. Eh. ọlọ́mọdé ọ̀sẹ̀ sí ọyìn kalẹ̀ náà ọyìn kalẹ̀ náà. kọ̀ọ̀lọ́ lórí yàrá tábìrì àwa sì ṣe kí ni. ya nà dán. yá gbogbo tí ń bẹ àti báńkì àti ilé gbogbo ẹ̀jẹ̀ ten thousand. Hmm. ẹgbà gbogbo ẹ̀. sáà fẹ́ẹ́ iná ten thousand náà sí tọ́ máa dì ọ̀yà ẹ̀dá gbogbo ẹ̀kọ́. ẹ̀ṣẹ̀ bùkátà náà. Hmm? ẹ̀ṣẹ̀ bùkátà náà. mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run lọ́tí naira lọ́wọ́ hundred naira lọ́tí mo kó sínú ilé o. Hmm. àwọn alágbàlá tuntun wá kí wa tá a family bisikíìtì fún ìmọ̀ bí ọmọ yìí ti rí fifty naira kúrò ní kí ah, ẹ lọ ra family bisikíìtì one fifty kò wá sí nǹkan kan. àwọn èèyàn máa ń sọ fún ìyàwó mi pé tọ̀ kí ẹ máa kó délé ńlé tuntun èèyàn máa ń ní faradà ní ibi máa ń pa àyàn òun bá wa tóbi jọ́rọ̀ ìlú kẹ̀yàwó mi yà. Ah, ṣé fẹ́ẹ́ lébi máa ń pa àyàn òun tuntun ebi ọ̀pọ̀ pàwọn mi yà ebi ìfakúránù ah, ayà kan bẹ́nu Qur'an ń ṣàlàyé rẹ̀ fún yín. Hmm àyà kan bẹnu kọ́ni ẹ̀bẹ̀ lọ́n kọ́ lọ́n rán mi sí i tọ́lọ́n bá rán mi sí i n bá sọ fún yín àyà kan péré náà kí láà jẹ́ kí láà mú yóò kú lọ́rọ̀ rẹ láéláé wàláyé dáàbò bá a máa kí láà wà jẹ báyìí hmm? kò sí nǹkan kan ara ẹgbẹ́ jẹ́ àrọ́ọ̀ nítorí náà ẹ tẹ́wọ́ àdúrà ẹ̀bẹ̀ lọ kọ́ lọ́ọ́ rán mi sí kọ́ lọ́ọ́ máa ti rán mi sí abẹ́tọ́lọ́ ọba jẹ́ mi sí. Àmín ọlọ́mọdé síbẹ̀. Àmín nà. Ìyàrá ra kí o ti bá gbogbo yín sàdọ̀ àwọn ọlọ́lọ́wọ́ rà mí sí. Àmín nà. Ṣé o fẹ́ mọ̀ ní sàlàyé rẹ̀ fún yín? Mo ti sọ fún yín, ẹ máa tọ́jú àwọn àfa. Ìkí ìbíjẹ́ bá jẹ́ àwọn àfa. Ẹ máa tọ́jú àwọn àfa. Ẹ ẹ̀sẹ̀ ìdìgbà tí ẹ bá ẹ bá máa. ẹ̀fẹ́ ṣèkínní kan ẹ̀fẹ́ kan ẹ̀wù àwọn àfáàsùsù fún ẹni ẹnu wá gbà ká sọ bẹ́ẹ̀ fún ẹ kúkú mọ̀ pé ọlọ́run sílẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa ṣe dáadáa fún ìyá wa ó sì bẹ́ẹ̀ náà lẹ́rú ọlọ́run kan lánàá ó sì wò mí sọ̀sọ̀ ó sì wà gbà mí ibi tí mo jòkó náà ó sì wà gbé fún mi. àwọn yẹn dáa ọkàn fẹ́ bàbá kéke gbani ńlá ni. bàbá náà ò lérè sùdà abú ibú náà ò ní ya lu ọ ìyẹn máa rè sùdà abú kékeré ni mo ní. mùdírù ti lówó lọ lẹ́ni ọmọkùnrin ló ń ya arúgbó ni máa fún un lówó èmi máa sọ bẹ́ẹ̀ fún yàrúkà yàrúkà máa fún un lówó ah. èdè láwọn afúnjọ́jọ́ lójú ẹ̀fọ́ mi gbogbo bó ti rí gbogbo bó ti wò ó rí àwọn mọ̀ pé abẹ́lẹ̀ ìbá ní jù bẹ́ẹ̀ lọ yóò ṣe ẹ gbogbo àwọn ìyá tẹ̀ ń wò gbogbo àwọn ìyá arúra tó wò ìyá sọ́jà ìyá ayé lẹ́gbọ̀gbọ̀ dáta bala òtútù òjò wá lónìí òtútù òtútù ìyá arúgbó àwa alhamdulilayi àwa. dápọ̀ ọlọ́wà bẹ̀ ọ́ gbogbo ẹ̀yin jẹ̀mọ́ wa lápapọ̀ ẹ̀bẹ̀ wà dùn à. tí kálukú wa fọkàn sí ọlọ́run ní jẹ́ títà máa wọ́n já pẹ̀lú òkú ọlọ́run ìdààmú ọlọ́run jòkó lọ́rọ̀ wa ẹ̀gbọ́n gbèsè nílé ẹlòmíì kí báyìí nísìnyí àfọlá àpéwọ̀ lọ́ba tẹ̀ jẹ gbèsè tọ́ ọ̀ máa bẹni tọ́ jẹ́ san ọlọ́run yìí jẹ gbèsè ọgbẹ́ni tó jẹ́ yóò sì bá san. alákàbọ̀ náà kò pẹ́ tó gbèsè nu ọlọ́run bá wa san. àmín. ẹ̀ mọ́jọ́jọ́ ẹ̀tọ́ àmì dáadáa. àmín rẹ̀. ọlọ́run dákun mọ́jọ yóò tì wá. àmín rẹ̀. àwọn téèyàn máa jẹ lówó ní kẹkẹjá máa ń yẹn ti gbé àtọ́sẹ̀ sí lọ. ẹwẹ̀ sí táwọn ní napo máa fi àwọn èèyàn ṣe. napo. àwọn olówó gbẹ́tìlélàntà. gbẹ́tìlélàntà. wọ́n mọ̀ yẹn yẹ̀yẹ́ nígbà tó bá fi gbà wọ́n máa bọ́ra ọ́ láàdá tọ́lẹ̀tì wọn máa ti hàn mọ̀ àwọn nẹ́bù hmm. tọ́lẹ̀tì wọn máa ti hàn mọ̀ tí wọ́n bá mú wọn báyìí wọ́n ti wọn mọ́ tọ́lẹ̀tì ìyá lè lé tí ò ti ìyá lè lé mọ́ tọ́lẹ̀tì. ìyáálé lédè àṣẹ mẹ́rin sá lẹ́nu bí bàtà ìwé fún inú àwọn obìnrin báyìí nígbà tí àwọn nápò bá dé sára mú tí wọ́n bá ra mú tó hànàlá. ó ti lọ yọ̀nyẹ́ bàtà sọ̀nù ni dákun ọlọ́run àbẹ̀wò mọ̀sẹ̀ wa lẹ́rú tí ọmọ yáwó eléyìí sànù wa gbàdúrà wọ ọlọ́run gbogbo ẹ̀yin tíṣẹ́ ti wà lọ́yìn dáadáa ọlọ́run bá fà lọ́ríkà sí gbogbo ẹ̀yin tọ́jọ́ pé àyímọ́ ni àyímọ́ àyímọ́ àyímọ́ mọ̀jẹ̀ yí mọ́mọ́ dákọ̀ ọlọ́run àbẹ́ọ̀ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọlọ́run jẹ́ ṣàṣeyọrí. amiina ọlọ́run ní jẹ́ ṣàṣeyọwọ́. amiina gbogbo ẹ̀yin tẹ́ ń lọ skul ọlọ́run jẹ́ ṣàṣeyọrí. amiina ah, àṣepàdé àwọn dé lánàá tẹ́ni wọ́n dédé lónìí. sayidi robo ah, ah, robo gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ ọlọ́run jẹ́ máa jèrè. amiina àwọn ọmọ iléèwé èè eh, èè eh, eh, ọmọ iléèwé mọ̀lẹ́mí náà. àánú mi tiẹ̀ máa ṣe ra mi. ọlọ́run ọmọ sùkúù àbí máyàmà orí ọlọ́wọ́ sàánù àmìnà nígbà tẹ́nì kan sọ pé kí n fóun ní nǹkan jẹta mú ní mọ̀sùkú mọ̀sùkú torí ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn mọ̀sùkú náà lọ́jà já láti yọrí. Àmínà. Gbogbo ọmọ ilé kí wínà ọlọ́jà láti. Àmínà. Gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́run bá yọ òṣùkà wàhálà kò lórí yín. Ọlọ́run bá mú dààmú kò lọ́rọ̀ yín. Àmínà. Ọlọ́run bá gbé aráàlú dìde nínú àwọn ọmọ yín. Àmínà. Ah, ọlọ́run gbá aráàlú dìde nínú àwọn ọmọ yín. Àmínà. Ọlọ́run gbá aráàlú dìde nínú àwọn ọmọ yín. Àmínà. Bá a ẹni bò obìnrin kọ̀ ọmọ bí. ọ̀rọ̀ mọ̀ ẹni ìbákùnrin kọ̀ ọmọ bí. kò irọ́ ọmọ yẹ̀yẹ́ ni ẹni tí náà ti máa yíké ẹbí ni máa dànù irọ́ ni ọkọ ọmọbìnrin mi bá ya rẹ̀ mọ́ ya rẹ̀ lórí irọ́ olùkọ́ mi kí ló máa ń ṣe yín náà ìyá rẹ̀ nù òun hmm. àní yóò ti máa ṣe èkó hmm. ló máa ṣe yín náà. ìyá àti fọwọ́ sórí fún ìyá láì pé mọ́ yọ mọ́ pé mọ́mí something must be you know your brain ṣé àwọn péńtì ń sọ pé ìyá òun ti kíni ó ti tọ́ ọmọ náà nù òun tọ́mọ mi bá wùyà rẹ̀ báyìí yóò pa kuru mọ́ ni aláàfáà ìyàwó ah, ah, ah, mo ti máa ń wọ̀nù yìí ti tẹ̀ mo ti dẹ́kẹ́ mo ti dẹ́kẹ́ máa ń wọ̀nù yìí ti tẹ̀ mo ti máa ń wọ̀nù yìí ti tẹ̀ eh, eh, kí ni máa ṣe ìyá oníkíní ṣe yá o hmm. kí ni máa ṣe yí gan eh. bí wọ́n bí wọ́n bá tọ̀ wọ́n bọ́ alùbáríkà báyìí tẹ́ ń fọ́ kò lè tàn ó ìyá rẹ̀ gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ fọlọ́ túbá gbogbo ẹni ọmọdé ẹ̀ máa ń jágbe mọ́ ìyá ọmọ ò lè dájú mọ́ ìyá rẹ̀ kó sórí àlà. ẹ̀dùn náà kí ni bó mọ́mí ṣe máa ronú bá yìí. ẹ̀wọ́n bá kọ́ sí mọ́mí máa láìwò wọ̀ níbo mọ́mí ṣe máa ṣe kéde. àti máa ronú. ṣé ẹni bíi bọ́ọ̀kọ̀ fún ìyá rẹ̀. ọ̀fà network. ṣé mọ́mí òun orí wọn ò ní network. ọ̀fà network. lọ́dà kù mọ́sà àwọn ọmọ wa lọ́ta wa o. bákan la ṣáájú ẹ̀dá ẹ má fi gbogbo òru sùn mọ́ báyìí o ramadan ti dogun báyìí oorun tẹ́ ẹ bá ti sùn dáago mẹ́ta ẹ dìde ńlẹ̀ ẹ máa ṣe náfìlà ẹ máa dáná oúnjẹ ẹlẹ̀ lálẹ́ lásìkò ìbáyìí kọjá yìí pé kò ní jẹ́ pé àdáná ni ọmọ disturb yín ẹ máa dáná ẹlẹ̀ látàlẹ́ yàrá balógun sọ́kà babalógun pé ẹ máa bá wọn yí oúnjẹ ọmọ ẹ sì wọ́ ojú rí àwọn ọkọ yín o obìnrin tí bá ń ṣàdúrà lásìkò yìí ẹ̀yin ìyá sọjà ti yan yọ ní o wọ́n ti ti bọ́dà bínú ẹ̀yin ò lè ọkọ yín ò lè bínú sẹ́yìn mọ́ wọ́n ti bẹ́yìn ti bọ́dà bínú gbogbo obìnrin tọkọ rẹ̀ bá ń bẹ láyé ìbọ́lọ́wọ́ orí bú o ẹ ìyá wa ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ àṣedànù. àmìnà. wàhálà yín pọ̀ kọjá kẹ mọ́tò jèrè o ọlọ́run jẹ jèrè. àmìnà. gbogbo ẹ̀yin bọ̀bọ̀ wa náà ẹ̀yin ọlọ́mọkùnrin ẹ dákun ṣàdúrà dáadáa lásìkò yìí ẹ má sì sọ ní ọ̀dá lórí ọmọ nìkejì ẹ má bẹ àwọn ti ládùn àmọ́ gbà lásìkò yìí ọmọ wa ṣépè lọ́mọ nìkejì ẹ má ṣe bẹ́ẹ̀ o. ṣe bẹ́ẹ̀. dákun tara yín lẹ rán ẹ má wá ṣàdúrà dáadáa ẹ má ṣe nẹ́fílà ọlọ́run dákun àbẹ̀wò mẹ́wàá tó kù tí ramadan yìí parí yìí mata fún ẹni tí ọlọ́pàá yẹn ń sáré. mọ́tàwá fún ẹni tí ọlọ́pàá yẹn lẹ́sibítù. mọ́tàwá fún ẹni tí ọlọ́pàá yẹn lé ẹjọ́. mọ́tàwá fún ẹni tí ọlọ́pàá yẹn nù wàhálà. àlùbáríkọ̀lá ṣáájú ẹ̀dá. wájà rojú rè wọ́ lọ́wọ́. di ramadan ọdún ń kọ̀ọ̀kan wa ká wà lórí pé tọ́ kò tí ì rí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ fún ọmọ. sàánú wa

Ah, ma wa <laughs> ǹjẹ́ kan ṣoṣo ọlọ́run ni mò ń júwe fún gbogbo yín bẹ́ẹ̀ ṣe rí lé ọlọ́run wọ̀ sẹ́yìn náà wọ́n máa wí máa gbà á sẹ́yìn ni máa dààmú kí lọ́nà dákun mọ́ṣá àbá ṣe fún un. Ah, gbogbo ìjókòó ìjókòó ìjọ fún un. àwọn àbá wa ń wá látọ̀nà tó ń gbóhùn àwọn wá ń wá yẹn wọ́n wá fi tírèsì rẹ̀ débi ọ̀nà wọn jìn púpọ̀ fún àwọn àfa méjèèjì ọ̀nà wọn jìn púpọ̀ pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run wọn lára pé tí mò ń ṣe yìí ọlọ́run ràn mí ni gbogbo oníṣẹ́ tí ń sì lò ó kó fún mi ọlọ́run dákú bá ń sànú yín. àárín àwọn tó pé ah, pé bóòlù ọ̀rọ̀ rẹ̀ ah, á lẹ́nu ìgbà tí ń lọ náà mọ́bí tí ń lọ nǹkan wọn dá sí ah. ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ fún yín ah. gbogbo ẹ̀yin yá wa ládùúgbò náà ẹ̀yin bọ̀dá wa ládùúgbò náà gbogbo ẹ̀yin ọmọ wa ẹ̀yin pátápátá ọlọ́run bá ń ṣínà òrè fún yín bí mo ṣe fẹ́ kó gbogbo yín lápapọ̀ àdápadà rẹ̀ ọlọ́run kọ́ dá padà fún yín la hawla wala quwwata ala rabbika rabbil izzati amma yasifuna salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.